أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ada ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo adẹtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anabiwa Muhammad sallallahu alayhi wa sallam eléyìí ni fíkìú Ramadan part twelve fíkìú Ramadan part twelve gbígbàgbọ́yé Ramadan understanding Ramadan apá kejìlá òun náà ló sì máa jẹ́ last episode òun náà ló máa jẹ́ last episode apá tí yóò kan pẹ̀lú yọ̀ǹda ọlọ́run abẹ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo kó jẹ́ ó wúlò fún ẹrú ọlọ́run tó ń sọ ọ́ àti àwa irú ọlọ́run tí à ń gbọ́ kó dẹ̀ sí gbogbo wa lẹ́yìn tí ó rí ìyọ́nú ẹ̀ kó sì jẹ́ ká parí ọ̀rọ̀ wa sínú fèrèdáùs àlá kọ́lọ́n kó ṣe ọ̀rọ̀ wa bẹ́ẹ̀ ẹ̀yin arúsẹ̀ ọlọ́run ọ̀rọ̀ yìí ti káàfù là ń bá bọ̀ lẹ́yìn ìgbà tá a ti yanjú ọ̀rọ̀ láì látúlẹ̀ kọ́dẹ̀r àtàwọn tó yẹ ká gbọ́yé bó o láṣẹ wa ibo láwa sí kí ni bàdà tá a mọ̀ ṣe lóru yẹn so àtàwọn àdàdálẹ̀ tí wọ́n ti bọ̀ lọ́dọ̀ tiwa ń bì tó yẹ káwa mùsùlùmí ó ṣọ́ra fún kóòrù ńlá yẹn ọmọ fi bọ ọmọ wa lọ́wọ́ àwa bọ́ sórí àlè ìtìkáf nínú àwọn ọ̀nà tá a fi máa ń tán sin nínú ààwẹ̀ ní ká ṣe ìtìkáf ká kóra ró sílé ọlọ́run àti tó ibi tá a dé ni pé obìnrin náà lè ṣe ìtìkáf pẹ̀lú káwọn mọ́jẹ̀mú tí yẹn kò ṣẹlẹ̀ àti Aisha àṣàlà máa ṣe ìtìkáf hata atawafa ụlọ tovidikpa na bi ọlọmụ sọdọ pe ngba ta na bi fun ma atakafa azuwaju u memba adi awon ta won je yawo anabi awon naa to ma n se itikaf lati wa sala ipo bi ti o se itikaf koko jo bi to je po wa ni mara ti yo le se almuksu sinu masalasi bo ti e si pe oro awon afa tun pin lori eleyi sugbe yi ti ari po sumo ju na o se itikaf ko ma je pe ẹjẹ nǹkan oṣù ń bẹ lára bákan náà ẹ̀jẹ̀ ìbímọ kọ́mọ̀sí lára yóò lè jẹ́ ó dáadáa nínú so ti yé báwọn bákan náà ní kọjá ọkọ rẹ̀ yọ̀ǹda fún un tó tí ò tí lọkọ kí bàbá ó ṣe ni o kọ yọ̀ǹda fún un tó pọ́dọ̀ guardian ló ń guardian rẹ ọmọ bákan náà kárí pé bí ó ti fẹ́ ṣe itikaf kò ní ọmọbìnrin yẹn gangan ò ní jẹ́ àdánwò fáwọn mọ̀ọ́tẹ̀kì fóònù ààyè tán fẹ́ lò ní jẹ́ fitinà kò ní sí ààyè ikhtilat kò ní sí pé tóbìnrin bá sùn àwọn ọkùnrin ọmọ wo ìhòòhò rẹ̀ látọ̀ ọ̀kan lápẹ̀rẹ̀ ká ní mọ́sálásí kan ní ẹyọ kan náà ni kò sí demarcation kò sí kan àwọn ọkùnrin sùn wájú obìnrin sùn lẹ́yìn irú mọ́sálásí eléyìí fitinà nu yìí ti káàfọ̀ lọ́ńbẹ̀hún tòyọ́ ọjà sí pé ibi tí fitinà ò ti ní í ṣẹlẹ̀ nínú oṣù àpọ́nlé àbí lóru tá a láǹ wá Laylatul Qadr òun ni gbogbo eléyìí kọ́lọ́n kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀. àǹfààní ṣe wá rí ìtìkáàfù yìí àwọn nǹkan tá a máa lọ ṣe ń bẹ̀ òun ni ìjọsìn o àwọn nǹkan tá a máa ṣe ń bẹ̀ òun ni kíni o òun ni ìjọsìn àǹfààní ìtìkáàfù sì rèé sótìyé. So ọ̀rọ̀ méjì ló wáyé lórí ìgbàwo láàdé mọ́ṣáláàsì àwọn kan níjọ́ tí ààwẹ̀ ọba dogun kóòrùn ọwọ́ bá wa ń bẹ̀ àwọn kan lásùn bá a lẹ́yìn ìjọ́ táwẹ̀ dogun so ti àsùn bá a àárọ̀ ọjọ́ yẹn òun ni kí olùbáwa ní mọ́ṣáláàsì lórí àwọn àlàyé táwọn àáfàá ń ṣe láàrin ara wọn lórí àárín yẹn ṣùgbọ́n kò sí wọ́n ní kí ni àkọlù mú dátìlẹ̀ ìtìkáf ìgbà wo la lè sọ pé ó kéré jù wọ́n ní òsìgbà tó kéré jù kódà èèyàn lè ṣe ìtìkáf wákàtí kan mọ̀kẹ̀fẹ́ kóra ró sílẹ̀ ọlọ́run ṣùgbọ́n ìtìkáf èyí táwa ń sọ fún Ramadan kìí ṣe ìtìkáf wákàtí kan èyí tó dáa jù tánàbí máa ń ṣe yẹn ni ẹjẹ́ àṣẹ ìtìkáf jọ mẹ́wàá ẹni ọlọ́run bá ṣe rọrùn fún ẹni tí ó ìtì káàfù ọ̀wá rọrùn fún wọn ṣùgbọ́n mọ́sálásí ìtì káàfù ń bẹ ládùúgbò yín tí wọ́n máa ń faná fílàgùn lóru ìwọ náà jọ ìwọ̀n kẹjọ máa faná fílàgùn kí wọn náà fi wá ìyọ̀nà ọba tí ń jẹ́ Allah kò sí ní tó burú níbi eléyìí. àáfàá lẹ́tọ́ bá ti wá wà ní ìtì káàfù ẹ yé dáadáa o àwọn nǹkan wo náà fẹ́ kó máa ṣe àwọn nǹkan wo òun ni ẹni tó wà ní itikaf òun la fẹ́ kó máa ṣe àáfàá ní nǹkan alákọ̀ọ́kọ́ in tó gbé ẹni yẹn gan lọ sí itikaf òun ni atoat alishtigal bele ibadat wa toat tó lọ ṣe itikaf you keep yourself busy with acts of obedience to Allah with acts different acts of worship ó máa sin lọ́n irú wọ́tọ̀ lọ́ọ́ ṣe ìtìkáàfù yóò burú fún ọ gan o kó o tún máa bá àrùn jàmáà ó burú gan fún ọnu o ọwọ́ àmọ́sálásí ìrun jàmáà tó ń bọ́ ọmọ ọ lọ́wọ́ àáfà ẹ ń bá lọ ṣe ìtìkáàfù ní tọ́ ẹ kọ́kọ́ lé ni pé gbogbo ọjọ́ tí fi ṣe ìtìkáàfù tẹ̀kíbírọ́tù lè ṣe rọ́ọ̀bù kò lè bọ́mọ mi lọ tí ì bá ṣe bóyá dì kan bóyá lùwà láàmì já òkè ṣáná lè gbogbo àlùwà láàrin ọ̀bàjá ó ti sọ gbogbo pọ́ǹpù sótọ́ ọ̀bà ju ta ó ti ju ta oúnjẹ rẹ gan ọgbọ́dọ̀ pọ̀jù lásìkò yìí ti ká fọwọ́ mọ̀jẹ̀ pọ́sà máa sùn bí ẹ̀ta ìbádà tó lọ ṣe lọ́kọ̀ mójútó ìrun wákàtí márùn-ún ọmọ kí lásìkò níjàmọ́ pẹ̀lú tẹkibirọ́tù lè rọ̀ àáfà ó tó wà àwọn náfìlà náfìlà dùá pàdésẹ́ráka méjìlá kò ṣe nǹkan kan gbogbo àwọn ọ̀rọ̀ wá tìbù àwọn náfìlà ṣáájú lẹ́yìn ìrun wákàtí márùn-ún ó mójútó náfìlà òru tí ó gùn gidi tìláwà tùlù Qur'an tìláwà gidi ọ̀pọ̀lọpọ̀ àṣkárù istig fáàrù ó máa ṣe àsàlátù fànàbí asalam ó máa ṣe àṣkárù àárọ̀ ìrọ̀lẹ́ kò gbọ́dọ̀ jàmọ́ ọlọ́wọ́ àdúrà tó fi máa tọrọ orí ayé àtọrí ọ̀run só ti yé bá ní ìsìn àtàwọn ń bá tún jọ bẹ́ẹ̀. àáfàá ní kódà kò tóbi níbi abidjan sátúlẹ̀ hadith ẹ wà ní itikaf ẹ wà níbi wákàtí kan méjì báyà àáfàá ńlá kan wà láàrin yín tí ara máa ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run yóò ṣàlàyé tẹ̀síìlì fún yín àbí yóò ṣàlàyé kùránì fún yín kọ́sà máa lẹ́ẹ̀fì yàn sí toróòrù ìbàdàn wọn ni ẹ fi ṣe pé ọ́ lé o so ti yé bá ní ìsìn so ẹ̀kẹ́ ara ń kọ́ra yín lẹ́kọ̀ọ́ náà kò sí ní tó burú níbẹ̀ so OBC pẹ̀lú ìjọsìn àtàwọn tá a fi máa ń rí ojú rẹ ọlọ́run ọba àlekè ọlá òun ni. àáfàá ní òsín tó burú so ti yé àwọn àlùmúrù lè mọ̀ bá hà àwọn nǹkan tó já sí pólẹ̀tọ̀ ẹni tó wà ní ìtìkáàfù lè ṣe kóun náà dáná fún rẹ̀ àdùnwọ́n bá gbóúnjẹ wá àsìkò tí ó fi jẹun kò sí tó burú mbẹ̀ àsìkò tí èsì kọ̀dọ̀ òlẹ̀ hájà ó fẹ́ tọ̀ ó fẹ́ yàgbẹ́ kò sí tó burú ńbẹ̀ ó fẹ́ wẹ̀ kò sí tó burú ńbẹ̀ sóti yá àbí òye ó fẹ́ sàlùwàlà kò sí tó burú ó fẹ́ gé kanna kò sí tó burú ó fẹ́ fárí ó fẹ́ abíyá ó fẹ́ abẹ́ kò sí tó burú ńbẹ̀ sóti yá òye àáfàá ní òsín tó ṣe kíni o tó burú nínú àwọn nǹkan yẹn àtàwọn nǹkan míì tá a bá rí páwọn ilé al-umurul mubaha ni àwọn nǹkan tá a fẹ́ ni tí ó sì jẹ́ kí ìtìkáàfù ọ̀rọ̀rùn kódà tó yẹ pé mọ́sálásí ìtìkáàfù ti ń ìdáná fún yín bẹ̀ so ti yé ìtì kan wá ń bẹ nítòsí kò tó burúkọ lọ́mọ ìjẹ sàrà sínú ń bẹ ṣùgbọ́n àfẹ́kọ́ jẹ́ pé ìwọ tó mo sá fún ọ tó tó wá ìtì kó tó máa rí fọ́jọ́ mẹ́wàá tí wọ́n lóde fún wọn pé ah ẹ̀sẹ̀ gan kéré yìn gbọ́gbọ̀kúgbọ̀ yìn rírì kúrì yìn wòwòkúwò bẹ́ẹ̀ tí kọ́ńtíṣàn bá wà rántí àǹfààní òsì tó burú ń bẹ o kódà àǹfààní tó yẹ pé lásìkò yìí ti kaf ọ̀rẹ́ wa àpọ́n ni bóyá ara ti ń bọ́ lọ sọ gan ni pé wọ́n lọ́n sàánú mi ọdún kẹfà rẹ̀ tí mo ti ń wá ìyàwó lọ́lọ́n bá ní pé bí wọ́n fẹ́ lọ sàlùwàlà sísà kan náà bá bóde òun náà fẹ́ lọ sàlùwàlà lọ́ba rí i pé àsàlàwọ̀n àlekún àlekún àlekún jọ́ mẹ́ta sàrà ṣé ẹ̀yin náà ṣe é dé oníbẹ̀rẹ̀ kí ló kọ yín sista alágbájá ni sista k ló kọ mi àbí sista t so ọba ara pé ah, sista ìmọ̀dẹ̀ láìkẹ́ o ọba ṣèwádìí ah, òun náà tí ì lọ́kọ ọba ara àwọn elétò mọ́sálásí sí àbáwọn ti darí ní ti káf wọ́n bá ṣèwádìí pé ah, ìyẹn dandan brọ́dà yìí o ìyẹn dandan sista yìí náà ò sẹ́yìn lè fẹ́ra yín àáfà kìtì bàbá wáyé so ti yé bá pé yín fi òun náà bá ní mo gbà bẹ́ẹ̀ ńgbọ́ ọlọ́wọ́n bá tó ṣe bàbá ìyàwó gan tó ń bẹ ní ìtìká mọ́ yọ̀ǹdọ́ ọmọ mi fún ọ ákídùn nìka àbá tó wáyé lásìkò ìtìká àáfà ní lábàs torí pé ìtìkáàfù ìbáàdà ni so ti yẹ kọ sọ nǹkan tó bá dáa dé wọ̀ ṣùgbọ́n gbogbo orú eléyìí ọ̀sán ni ẹ fi sí o kọ́mọ̀ jẹ́ pé ń tọ́wọ́ àfọ̀gbẹ̀ látúlẹ̀ kọ́dírì ṣe òun nìyẹn so lẹ́yìn pé òun ni ẹ̀sùn mọ́ ká lọ́ba tiẹ̀ wà róbìn ọkọ̀nu sí ni àbẹ́ ẹ̀sẹ̀ ákídù ní ká lásìkò ìtìkáàfù àfààní ọ̀bá ìtìkáàfù jẹ́ obì tó bá jẹ́ obì oníṣì àbá obì tó jẹ́ pé continuous bleeding ẹ̀jẹ̀ àwa àdá ń ṣẹlẹ̀ sí àfààní òsì tó burú irú obìnrin yìí náà lè ṣe itikaf torí pé kèsì ẹ̀jẹ̀ menstruation ni òun wá ẹ̀jẹ̀ àwa àdáni àwọn fún àwọn tó máa ń ṣe itikaf kò tó burúkálukú ara níbi níta lè fi wé pílò bẹ́ẹ̀dì àbí àpàtmẹ́ǹtì tiẹ̀ tó ti yé tí ó ara ta nǹkan sí àbí níta bí mosquito net gan tó ó mọ̀ pé àfa itikaf a òun ló sùn bí àfa itikaf b òun ló ń lò sí bí àfa ní òsín tó burú kọ́ ara ní ibùsùn tiẹ̀ kó o ní ìbúrọ̀rí rẹ tí ó jẹ́ kí itikaf kó tún rọrùn kọ́lọ́run bá àlékè ọlá kó fún wa ní àgbọ́yé àáfà làwọn èèyàn wá sálámọ̀ sẹ́ni tó ń ṣe itikaf kò bá itikaf jẹ torá àti rí tọ́jẹ́ pé ìyàwó ànábì wa Muhammad ìyá wa Sọ̀fíyá kọ́lọ́run kó bá ní yọ́nú sí wọn tí wọ́n wá ṣe àbẹ̀wò sànàbì nínú mọ́sálásí nínú àwọn òru mẹ́wàá tọ́kàn tànàbì dẹ̀ bá wọn sọ̀rọ̀ tóbi di pé ńgbà tí sábì kan fẹ́ máa kọjá lọ gan ànábì tún pè pé wá ń bì wá ń bì ọ̀rẹ́ wa ìyá wa sọ̀fìyá ni o ìyàwó mi ni o kọ́mọ́rùpá ànábì náà tó ń dọ́gbọ́n bómi kan sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ o sòtíyàwó rẹ̀ bá wọ wáyé ti káàfù kèye sáràmù kẹjọ ara dó ń bì kan sòtíyé kẹtún dọ́gbọ́n sọ̀rọ̀ ọgbọ̀n ṣẹ́jú forty five minutes wákàtí kan kèye ṣe haramu sòǹtò ní í ṣe ìwọ náà ti mọ̀ ọ́n tọ́ba èyí bálà ìyàwó èèyàn ló pọ̀ o àsìkò yìí ti káàfù yìí ṣe àsìkò tọ́mọ wa súnmọ́ obìnrin o kọ́lọ́run bá lékè ọlá kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ẹ jẹ́ á last episode yìí pẹ̀lú ọ̀rọ̀ zakatu lè fetir àti ọ̀rọ̀ eido lè fetir ẹ̀yin arúsìn ọlọ́run lára tí ó tún jẹ́ káàwẹ̀ ẹ̀yin ó pé òun náà ni pé tí rọmọdọ́n bá ti ń parí lọ jàmọ́ ẹ gbọ́ yé dáadáa o tí rọ̀mọ̀dọ́nà tó bá ti ń ku bí ijọ́ méjì gẹ́gẹ́ bí nǹkan tá a rí gbà wá lọ́dọ̀ àwọn sálàf tí rọ̀mọ̀dọ́n tó bá ti lè ń ku bí ijọ́ méjì tí ó parí a ti lè bẹ̀rẹ̀ sí ní ṣe ètò ntí Yorùbá tá a máa ń pè ní jákà tí wọ́n máa ń pè ní zakatul fitr zakatul fitr yìí òun ni oúnjẹ tá a máa yọ ní ọwọ́ ọ̀túnú ààwẹ̀ parí ń bọ̀ bá di pa ààwẹ̀ fẹ́ parí tá à ń múra pa á lọ yídì á sì túnú ààwẹ̀. àáfàá lóúnjẹ tá a máa ń yọ yìí tá a fún àwọn tó ní bùkátà sí táwọn náà ó ṣe kí ni o tí wọ́n jẹ́ tí yóò wúlò fún wọn òun là ń pè ní zakatul fitr zakatul fitr yìí sì rèé gẹ́gẹ́ bí hadithi eléyìí tá a fa wa abdullahi ọmọ umar kọlọ́n kó bá ní yọnu sí wọn tí wọ́n gbà wá wọ́n lọ́ràn yẹn ni o ọ̀ràn yẹn fẹ́ǹtọ́ bá ti lágbára kọjọ ọ̀ràn yẹn ni o. wọ́n ní farada rasulullah sallallahu alayhi wa sallam zakat al-fitr min ramadan sa'an min tamurin aw sa'an min sha'irin ala al-abdi wal hurri zakari wal unsa wa sogir wal kabir min muslimin ọ̀ràn yẹn ni o wọn ní ànábì sọ́dọ̀ ọ̀ràn yẹn ká yọ jákà á yọ fún pé rọmọdán parí lọ báyìí ayọ yọ sọ́ọ̀rù sọ́ọ̀rù ní amudad ti yé nìsín òun wà yìí ó lè nínú tán máa ní lárúbáwá ó lè ó lè bàbà bì náà nínú oúnjẹ tí gbogbo wa ò lè mọ̀ jẹ ní rẹ́sì ẹ̀yin tọ́lọ́n bá bò láti rí ẹ mọ̀ lo àgbàdo ẹ mọ̀ lo gàárì ìrẹ́sì ni ẹ lò ẹ lo rẹ́sì ẹ lo ẹ̀wà ẹ̀wà dírọ́ọ̀mù àbẹ̀wò olóyin tó da tí ò ní kòkòrò ẹ fi yọ sàkátù lè fi tìrì fáwọn mùsùlùmí àfà àwọn oúnjẹ táwa ń jẹ ẹ lè lùbọ́ gidi lùbọ́ gidi tó dáa gidi ẹ lo láfún tí ò ní mọ̀ tí ò ní mọ̀ rọ̀bẹ̀tẹ̀ ẹ lo láfún tó dáa gidi ẹ lo sẹ̀mófìtà gidi tó dáa sótìyé ẹ lò àwọn nǹkan báwọn ẹ ti yọ zakato lè fi tè alálàábùdì wàlúhùrì wàzákàrì wàlúhùnfà ẹ yọ fún gbogbo àwọn tó bá ti wà ń kọ́ sọ́dì yín ni o ẹrú ni o ọmọlúwàbí ni o ọkùnrin ni o obìnrin ni o ọmọ èké ni àgbàlagbà ni o mẹ́nàlì mùsùlùmí nínú àwọn tó bá jẹ́ mùsùlùmí àti ẹni tí èsè mùsùlùmí tó ń gbọ́dọ̀ yín sàkátù lè fi tíré ọ̀kan ẹ̀ ṣe wá àsìfún ni tí ó fi gbà sílámù nígbà bàbá ìsìláàmù tó ń bá wa gbáwẹ̀ ló tó kan zakatu lè fitiri àáfàá ní zakatu lè fitiri yìí tá a bá lọ wò dáadáa nínú àdíìsì àáfàá wa Abdullahi buna Abbas àwọn ń sọ kí ni hikima ọgbọ́n wo ló wà níbi zakatu lè fitiri yìí wọ́n kú sọ wọ́n lọ́gbọ́n tó wà ń bẹ̀ náà ni pé wọ́n ní fàrọ̀dọ̀rọ̀ Rasulullah sallallahu alaihi wasallam zakatu lè fitiri anabi se mímọ́ yọ jakaji yìí lọ́ràn yẹn fáwọn tá a jẹ́ àlèwò mọ́ sallallahu alaihi wasallam jẹ́ tá ń lè sọ ìmì àsọlọ́run fẹ́ fi fọ̀wà mọ́ ni bó ṣe wùkálà jẹ́ ni ọlọ́run tó bó ṣe wùkálà tìlàwà tó nú àwẹ̀ bó ṣe ṣe kìyàmù àbí kìyàmù àbí tàràwì bó ṣe ṣe sọ́dákọ̀ tó àwẹ̀ aláwọn bíi àbújẹ́ ìjẹkù ara ń tọ́lọ̀ lo jaka yìí fún ni pé tóhùrọ́ta lè sọ ọ̀lì ọlọ́run máa fi fọ̀ mọ́ mínà lágùwì níbi àwọn ọ̀rọ̀ sọkúsọ tá sọ wà rọ́fàs àwọn ìwàkuwà tá a wù ọlọ́run fi ni o yóò tún máa jẹ́ tọ́rùmà tá ń lè yóò máa jẹ́ oúnjẹ fáwọn olùsí àdá akọ́bílà ànábì àsàlẹ̀ tó bẹ́ẹ̀ lè yọ tiẹ̀ ká tó lọ kírun yìí dì fàyíyà sàkáàtàn màkùbùlà ìtọ́lọ́wọ́n gbà wọlé nu wàmán àdá abáàdà sọ̀la ẹ̀ ń bá yọ tiẹ̀ lẹ́yìn gbà tá a dé ní yìí dì fàyíyà sọ́dákọ̀ tán nínú sọ́dákọ̀ ọ̀kẹ́ sí sàárà lásán ọ̀kan nú àwọn sàárà ló ṣe yẹn kìí ṣe pé òní yọ náà yọ yọ o ṣùgbọ́n kò ní gba aládé ìtọ́yẹ aláàmọ̀ yọfẹ́ láti Ramadan kú bí ọjọ́ méjì láti bí Ramadan twenty eight àti lè bẹ̀rẹ̀ sí ní yọ tá a ti máa gbé lọ fáwọn tí wọ́n gbà só ti yé bá ní ìsìn ọwọ́ apẹ́jù àárọ̀ ọjọ́ ọdún àárọ̀ ọjọ́ ọ̀túnú àwẹ̀ a gbọ́dọ̀ ti yọ kódẹ̀ ti dọ́dọ̀ àwọn tí wọ́n gbà jama sóyà àbí òye ìyẹn ni ìdájọ́ tó rọ̀ mọ́yàn ní ṣókí kí láàfin máa yọ àáfàá lè ìtòrinlẹ̀ dùnú ṣe sí àwọn sálàf òun ní ká fún oúnjẹ yọ ẹ̀rí padà pé tó ìrùmọ̀ tàn yọ ọmọ ẹjọ́ oúnjẹ fún wọn àdìsí àáfàá abúlé ìbónú àtàbúlé ìbónú Abbas ẹ̀ ti pé tá a bá wo oúnjẹ náà máa fi yọ láyé ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n mas'ala kan bẹ òun ni mas'ala ìkọ́jú zakatil fitri kí ìmọ̀ta ǹjẹ́ àlewo ń tó ṣe òdiwọ̀n ní tá a fẹ́ fi yọ jákà káwo òdiwọ̀n rẹ̀ ń ká wá fún yàn bóyá nọ̀kú dan ká fi wá fún yàn pé owó rẹ̀ o ẹ jẹ́ fún yín lápẹẹrẹ a ní ká yọ sọ́ọ́í dẹ̀jẹ̀ múdù mẹ́rin múdù mẹ́rin nínú táwa ti tẹ́ẹ̀tì láwọn ọdún tó ti lọ sẹ́yìn ó ń lọ bí agolo mẹ́tàlá ká ní bíi kóńgò kan àti bíi agolo kan àbágolo méjì tọ́ra àwọn múdù yẹn náà yàtọ̀ díẹ̀ díẹ̀ ń bẹ láàrin wọn tá a ti fi wọn ra wọn wò rí bẹ́ẹ̀ já sọ pé fourteen mix agolo mẹ́rìnlá yóò jẹ́ kóńgò kan lọ́dọ̀ tí wọ́n ń àti bí agolo mẹ́rin sa. jàmọ́ bóyá lápẹ̀rẹ̀ ká ní ráìsì kóńgò kan lápẹ̀rẹ̀ ni o ká one thousand five hundred ẹnìkan wá fẹ́ yọ sàkátù lè fi tìrìfẹ́ nìkan yóò one five fún kóńgò kan náà yóò tún wá kú bí agolo mẹ́rin bóyá ká lágolo mẹ́rin lọ bíi six hundred wọ́n bíi two one lórí èèyàn kan ó wá fẹ́ yọ fẹ́yàn mẹ́wàá twenty one thousand ǹjẹ́ ó twenty one thousand kó transfer rẹ̀ fẹ́ nìkan àáfàá ní masala ìjìtìhàdíyà ní khilafiyya ẹnu àwọn àáfàá òkò lórí ẹ̀ ìyapa inú ń bẹ lórí ẹ̀ ṣùgbọ́n a rí nínú àwọn salaf ńlọ́fàtẹ́ pé àáfàá wa àdàrí mi àtàfàá ibn abi shaiba àwọn kọ àwọn ọ̀rọ̀ kan jáde àwọn àṣàf àwọn reports narrations tabani ní abẹ̀rẹ̀ sí ní ka ìwọ̀n bá àṣẹjú mẹ́wàá wa tó kù tá fẹ́ mi sọ̀rọ̀ idul fitiri ò ní tó mọ́ so ìyẹn ló fà Imam Abu Hanifa náà wà ní àwọn salaf táwọn dúró lórí pé kò sí ní tó burú ẹ mọ̀jà sí àwọn àfa wọn sọ pé owó ni ká fún ní preference ṣùgbọ́n sáà lè fowó yọ tí condition bá wà rántí ẹ̀ ṣùgbọ́n tí condition bá wà rántí ẹ̀ kí lábùrọ̀ máa wá owó kí ẹ wò gba covid nineteen Saudi Arabia gangan change fatiwa àti wọn náà ń gbà yẹn wọn ní káwọn èèyàn máa fowó yọ sàkáàtò lè fi tẹ tí condition bá wà rántí ẹ̀ bá wọn á ní káwọn èèyàn fowó yọ fa tí kọ́ndíṣọ̀n bá wà rántí ẹ̀ ẹ jẹ́ ká encourage oúnjẹ káwọn èèyàn ò fi yọ nínú táwa tó bá àwọn òbí wa àtàwọn àáfàá wa tán kọ́ wa nímọ̀ wọn a máa yọ zakaatu lè fi tiri fáwọn tó jólósì ládùúgbò wọn ò tó fowó sí fún wọn àwọn náà ń fẹ́ àlékún oore níwájú ọlọ́run oúnjẹ tá a sì fi yọ kó èsì dọ́dọ̀ àwọn pàápàá lọ́wọ́ oúnjẹ tí wọ́n process wíwẹ̀ yín tẹ́ máa ń lo àgbàdo ẹjẹ́ dọ́dọ̀ àwọn tí wọ́n fẹ́ gbádùn rẹ̀ kán ti lè bọ̀ lómi kó ti lè dóúnjẹ só ti yé bá ní ìsìn so èyí tó rinlẹ̀ jù ní ká fóúnjẹ yọ zakatul fitr sáà lè fi owó yọ àbí ká kakuléètì irú oúnjẹ tá a fẹ́ lò òdiwọ̀n tá a wá rí i pé ń ṣe déédéé rẹ̀ ń bọ́yá ká rò pé èmi ní aṣọ tuntun lé aṣọ ìwọ́ọ̀tì twenty one thousand nígbà mo kakuléètì zakato lè fi tí èmi àtàwọn fámìlì mi náà twenty one thousand sáà lè fẹ́ nìkan ìyẹn àwọn àáfàá ń fa so ti yé bá ní ìsìn so ẹ ń bá rí sí pé kò sí ní kìí ṣe mọ́sálà tá a mọ̀ tàṣà dáadáa tá a wà á lè mọ́ra wa lórí ọ̀rọ̀ ìmọ̀ àtọ̀rọ̀ gbìyànjú ni àwọn àáfàá tó dẹ̀ sọ bẹ́ẹ̀ kìí ṣe pé fẹ́ inú àwa tó wá máa ń fi kún fáwọn èèyàn pé àwọn àáfàá tó ní ká fowó yọ wọ́n ní kó dọ́dọ̀ àwọn olòṣì kìí ṣe pé ẹ̀yin kan wà á gbowó jọ lẹ́ẹ̀wà ní jọ́dọ̀dọ̀ àwọn olòṣì ẹ bẹ̀rù tó àwọn kó lè jó oúnjẹ fáwọn olòṣì tó bá fowó yọjọ́ wà káǹtì olòṣì kó ti lọ withdraw rẹ̀ kó ti fi nǹkan rẹ̀ jẹ tó bá fẹ́ jẹ tá a bá dúró lórí àwọn àáfàá ní òsín tó burú ń bẹ̀ ṣùgbọ́n èyí tí ọ pilẹ̀ oúnjẹ yẹn ni ẹja máa lò òun làwa náà èmi ò fowó yọrí oúnjẹ ni tá a bá wá yọ nínú táwa náà báwọn olùkọ́ wa àtàwọn òbí wa lórí ẹ̀ ọdún táwa náà bá lówó tá a tún fi kún a tún fowó kún ẹ̀ńtà fún ní two thousand ẹ̀ńtà fún ní five thousand ẹ̀ńtà fún ní one thousand àwa náà fi wà lè kún rí lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n sáà lè fowó yábà lè fi yọ ara wọn onímọ̀ tí èsàyè ìsìn látàyé àwọn ẹni tó ti lọ látàyé àwọn sàábé tí wọ́n dúró lórí pé kò sí ní tó burú ń bẹ̀ ká fi òdiwọ̀n kírímọ̀ ń tó bá ṣe déédéé oúnjẹ yẹn ká fi yọ ó ní tó pilẹ̀ rẹ̀ o masala ni kọ́lọ́n kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ oúnjẹ yẹn ni káwọ̀ fàbdọ́là wọ́n ní gbogbo àwọn tẹ́pà wà là ń fún lóúnjẹ bẹ̀rẹ̀ látòrí ìyàwó ọmọ wa àwa ààyò fún wọn tá a bá tún láwọn tí ń gbọ́dọ̀ wà tọ́jẹ́ pà wà là ń ṣètò tí wọ́n ń jẹ ààyò fún wọn ǹjẹ́ a lè yọ fóyún ọ̀nù wọ́n ní òní di ká yọ fóyún ọ̀nù ṣùgbọ́n tá a bá yọ fún hmm, naflan outa naflan àwa náà fi ń ṣe náà fìlà fọlọ́n kò sí tó burú ń bẹ̀ ṣùgbọ́n kéè sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n a rí amirul mọ̀mìnín àfàwà usman rọ̀bí usman bọ́nà afan rọ̀bí allah anhu wọ́n láwọn kánà yòkòrí ju a anilhamd wọ́n máa ń yọ zakatu lè fitiri fòyún ìwọ náà ẹsẹ̀ fẹ́yàwó ni <laughs> àpọ́n ọlọ́wà níyàwó rẹ̀ wà ní oyún lọ́dún ìwọ náà wà ń dúpẹ́ fọlọ́ ọlọ́yìn mi náà dúpẹ́ o ọwọ́ ayọ̀ zakatu lè fitiri èèyàn mẹ́ta ọyọ tara rẹ̀ ọyọ tìyàwó rẹ̀ tó wá yọ tóyún ìwọ náà fi dúpẹ́ fọlọ́ ni ṣùgbọ́n kéè sọ̀rọ̀ yẹn so kọ́lọ́run bá lè kí ọlá àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kó dẹ̀ dọ̀dọ̀ àwọn tí wọ́n ní bùkátà sí so ti yá àbí òye bá ní ìsìn kọ́lọ́wọ́n bá lè kí ọlá kó dúró tiwa kó dẹ̀ ṣe dáadáa fún wa. ní ìparí ẹpísòòdù kejìlá ìka mánéèjì wọn bá àṣejú díẹ̀ eléyìí tí ó kù lẹ́yìn ìgbà tá a bá ti wá gbà àwẹ̀ tán tá a ti gun tá a sọ ìtàn tá a ti rí pa fẹ́ parí tari sàkáàtú lè fètèrè ká lọ yídì náà ló kù àáfàá ní àwọn sáláfù lè mọ̀ àsìkò ìbànújẹ́ dé táwẹ̀ bá ti ń lọ báyìí iná lè láàyò wá iná ẹ̀rí tí wọ́n máa sọkún bíi kùnà tí wọ́n máa sun ẹkún pé ẹ̀ eh, àánú oṣù àánú ìlọ kò sígbà tí ọ̀sán àánú ọlọ́run ṣùgbọ́n wọ́n ò tàn tún èṣù lẹ̀ báyìí wọ́n ti fẹ́ tú èṣù lẹ̀ tí wọ́n mú lẹ́kùn àlùjàn náà tí wọ́n ò tún ti tí lẹ́kùn lè náà ò tún wà sí sí báyìí àwọn ẹni ọlọ́run tí rọ̀mọ́dọ́n bá ń lọ ìbànújẹ́ máa ń mọ́ wọn ni kìí ṣe pé ọmọ wọn kù kìí ṣe pé wọ́n fún wọn lẹ́gbàá kìí ṣe pé nìkan ọ̀nà wọn ìbànújẹ́ pé ee àlejò pàtàkì yìí tó ń lọ ṣé yóò bá wa lọ́dún tí ń bọ̀ wọ́n máa wá bẹ lọ́n pé èyí táwọn rí ṣe nù Ramadan kọ́lọ́n ọgbà odidi oṣù Ramadan wọ́n máa fi bẹ lọ́n oṣù márùn-ún lẹ́yìn wọ́n tó fi bẹ lọ́n ọjọ́ oṣù mẹ́fà tọ́ba tó ti tó oṣù mẹ́fà míì wọ́n tó máa bẹ lọ́n kọ́lọ́n jẹ́ kí Ramadan kó jẹ́ ó ṣe kíni o kó jẹ́ ọba àwọn láyé àáfàá ní tó bá ti wá rí báwọn àwa mùsùlùmí ọmọ wa wo pé ṣé wọ́n rósù níjọ́ táwẹ̀ bá di twenty nine tí rọmọdún bá di twenty nine tí wọ́n bá ti lè rósù àti bọ́ọ̀nù shawal shawalu one òun láàkúra wa lọ ìdí tá a lọ kírun ọdún tí wọn ò bá ti wá rósù á tí ó pé táàtì tó bá ti wá pé táàtì òkú ká lọ ìdí o àáfàá nínú ẹ̀kọ́ ìdí a máa ṣe gbólóhùn Allahu akbar Allahu akbar inda ikmalil iddati min gurubi shams laylatil eid ila salatil eid tó bá ti lè di pé òrùn wọ̀ báyìí tán ni wọ́n ti rọ́ṣù láti ìrọ̀lẹ́ òun tó òrùn ti wọ̀ látẹ̀yìn magribi òun tí èdè àsìkò òrùn ìdí àmọ́ ṣe Allahu akbar òun èsè bí ọlọ́jọ́ mẹ́ta bíi ìtìgbà léyà ọlọ́run ní wálé tó kí mi ló lé ìdáta wálé tó kábìrú lọ àlámà àdákùn wálà alákùn tẹ̀síkòrò kẹ́ ẹ rí i pé òǹkà kó pé kẹ́ ẹ pé òǹkà o kẹ́ ẹ sì máa ṣàfọ̀mọ́ fọ́lọ́n lórí bó ṣe tọ́ yín sọ́nà kẹ́ ẹ lè jẹ́rú tí ó dúpẹ́ ọlọ́run já lè máa dúpẹ́ o mọ́ sí jà sínú láìláì àmọ́ ní Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah wallahu alhamdulilayi a máa wí látìgbà tá a bá ti rí pé òòrùn ti wọ̀ tádẹ̀ ti rí oṣù shawal ramadan ti parí báyẹn àáfà aláwa lọ yídì sótìyé a lọ kí ìran tó bá ti di shawal wà yẹn ní ọjọ́ tí gbogbo ayé tá a máa túnu gbogbo wa láàlọ àtìyàwó àtọkọ àtọmọ kódà àwọn obìnrin tí ń ṣe nǹkan oṣù àáfà aláàmà wọn náà lọ sótìyé bá ní ìsìn àwọn obìnrin tó jẹ́ opó àwọn ìyá àgbà gbogbo wa lálọ ìdì tí e dórí àwọn ọlọ́mọge gbogbo wa ká lọ káwọn kèfèrí ọmọ pé àwọn mùsùlùmí wọ́n mọ̀ pọ̀ o yẹ̀rọ á lọ gan ní oore wàdá wátàlì mùsùlùmí gbogbo àwọn pèpè àdúrà táwọn mùsùlùmí ó ṣe àtúnlọ forí kádùá ẹ̀yin obìnrin tẹ̀yin ọba wa lọ ẹ wọ jẹ̀lì bàbá ní owó sọ̀nà àdìsí ìyàwó ọmọ àti ìyá nínú nǹkan tá a gbọ́dọ̀ pera wa sákèésì òun ni ọ̀rọ̀ ìjáb fashion àbí ìjáb fashion parade lọ́jọ́ ọdún òtún àwẹ̀ àtìlẹ́yà ẹ̀rọ pọ̀lọpọ̀ àwọn ọmọ tán ti máa ń lò jáàbù tó lálùbáríkà dáadáa ìjáàbù tó balẹ̀ tó bò òhò wọn ṣùgbọ́n tó bá dìgbà ọdún wọ́n wà rún ọjàbù tí ó fún tẹ̀tẹ̀tẹ̀ ìjáàbù tí wọ́n kò sẹ́sí rinrinrin ìjáàbù tí wọ́n máa fi gbá àyà wọn lẹ̀ tàbí kí ni o tiẹ̀ mọ́wọ́ ìjáàbù wọ́n fẹ́ẹ́ fi aṣọ tuntun tó ẹ̀sìn rà gbogbo léèsì rẹ tó rà kùpí kódà ìjáàbù tí ó tún fẹ́ ni ìwọ tó ọ̀bà tó ní ìjáàbù wẹ́n tí ó yọ ó wà ní àdìsí bẹ́ẹ̀ kọ́ máa yá rẹ̀ ikọ́ wáyé tí ó gbé wọ̀ lọ́rùn tí ó yọ ẹ wọ̀ jáàbù ni o ẹ mọ̀ sọ ìdìdì fásánfàrẹ́ èdè o tọ́wọ́ àmọ́ fẹ́ fi ètè rẹ̀ gbogbo ayé tó fi èkánná rẹ̀ gbogbo ayé tọ́wọ́ àmú jáàbù tó ti wọ̀ ọ́ wàá là àwọn tó máa fẹ́ wo tàn rẹ̀ ẹ já bẹ̀rù ọlọ́run gbogbo ẹ̀yin òbí ẹ mójú táwọn ọmọ yín aṣọ tẹ́ ra fún ẹ má jẹ́ wọn ràn níran aṣẹ́wó ìjáàbù ẹ jẹ́ wọn ràn balẹ̀ kánran kọ́fẹ̀ kọ́mọ̀ fún tẹrin ibi tá a ti rojú rẹ ọlọ́run nìyẹn o ọlọ́run jẹ́ aṣọ rere ayé àtọ̀run o àǹfààní ìdí ìtúnu àwẹ̀ á jẹun lọ ní o àpáta bá rí èso dàbí nù kájẹyọ kan mẹ́ta márùn méje tó ti yé bá ní ìsìn sọ ànábì àsálàm wọn ló máa ń jẹun lọ àdìsí àfàwọn anásọmọ malik ọ̀nbẹ lórí ilé ìpànàbí máa jẹun lọ sí éèdì ni bákan náà àwọ̀sọ̀ tó dà ẹni ọlọ́run bá ní orówó ra sọ tuntun àwọ̀sọ̀ tuntun ẹni tí ó bá rówó ra sọ tuntun ìhòòhò káàrin ìjọ tí ò sì túnú àwẹ̀ nínú àwọn aṣọ wa tá a rí kọ́ da tá a máa ń wọ̀ lóde nìkáì tá a máa ń wọ̀ lóde súná ọmọ ẹ wò kan nínú ẹ̀ ẹ wọ aṣọ tó dáa ara ń tí a fi ń wá ìyọ́nú ọlọ́run ni tá a fi hàn pé à ń sọdún lónìí ìwọ tó ọ̀bà wa rówó aṣọ tuntun wọ́n jẹ́ kó pé torí eléyìí òun ló ṣe ní lọ sí eid èyí tó ọba níhùn náà wọ lọ àwa tá a jọ́kùn ọlọ́run ṣe díbò àṣírí fún wa ẹ lo pàfúùmù tó dáa pàfúùmù olóòórùn dídùn gidi kán ní kí ló ṣẹlẹ̀ tó òórùn dáadáa ń wá báyìí àwọn mùsùlùmí ń sọdún ni sótìyé àwa mùsùlùmí ṣe kí ni o à ń ṣe ọdún lẹ́yìn ìgbà bá wa parí ọdún ààwẹ̀ tán ni ààwẹ̀ tán kù ẹ̀jẹ̀ á gba ààwẹ̀ mẹ́fà nínú oṣù shawal síbó ti wà ní àdìsí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam man sọ́mọ̀ rọ̀mọ́dọ́nà súnmọ́ àtibá àwòsítán min shawal kánà kàṣíyá dàhàr ẹ ń bá gbààwẹ̀ Ramadan tó gba mẹ́fà tẹ̀lé nínú oṣù Shawwal bí ẹni tó fòdìdí ọdún kan tó fi gbààwẹ̀ ni téèyàn bá wá ń gbà bẹ́ẹ̀ lọ́dọọdún bí ẹni tó fi gbogbo ìsẹ̀mí ayé gbààwẹ̀ ni ẹ má jẹ́ ọ̀rẹ́ wá ẹ mẹ́fà nínú oṣù Shawwal Ramadan lọ́lọ́ o ìfẹ́ eré ọlọ́ọ̀bì kankan o Ramadan lọ́lọ́ o ọlọ́run ọlọ́ọ̀bì kankan o àáfàá ni mà bákìyà bá dà Ramadan síwàlìmọ̀lá àzámọ́ wàlìmọ̀dá àwámọ́ àmàlí àsọ̀lẹ̀hà báwo ẹ ṣe lọ yìí àwọn sí olóore tá a wá ń ṣe yìí òun náà ni ẹjẹ́ a tún máa ṣe lọ ká dúnni mọ́ ká máa ṣe lọ ló sì wà nínú àdíìsì ìyá wa ìyá wa Aisha rọ̀bíyàlọ́wọ́ àní akọ́lọ́mbanìkẹ́ ìyá àwọn olùgbàgbọ́ òdodo tọ́lánà bíi sọ pé ahabul àmàlí ìlàlọ́ọ̀ì àdẹ̀wàmùhà wà nǹkan ẹ̀ẹ́rì iṣẹ́ tó lóore jù lọ́dọ̀ ọlọ́run tó jẹ́ pé the most beloved tọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù òun ni iṣẹ́ tá à ń ṣe é lọ tá à ń ṣe é lọ persistently and continuously kódà kí iṣẹ́ yẹn ó kéré àwọn tá a rí ṣe nú àwẹ̀ àmọ̀bọ̀ lọ́n gbà á àṣekámọ̀ gbọ̀lùdé tìláwà wa kọ́ máa lọ náfìlòrú wa kọ́ máa lọ ìmọ̀ àṣetọ́rẹ́ àánú kọ́ máa lọ pẹ̀lú eléyìí a tún retí Ramadan míì ọlọ́run jẹ́ àríyọ̀ náà rẹ̀ láyé àtijọ́ ògbéǹde alkiyama forí ẹ̀ṣẹ̀ jìn wá o tún àníyàn wá ṣe jẹ́ àsoríire ayé àtijọ́ ògbéǹde alkiyama subaha ilé ní last episode ọjọ́ episode méjìlá tá a rìkọ́ọ̀dù fún Ramadan ọ̀rọ̀ Ramadan jù báyìí lọ ṣùgbọ́n a rò pé wọ́n bá méjìlá yìí àti fi sọ àwọn tó jẹ́ kókó kókó àwọn tó bá tún jẹ́ àwọn àfà wọ́n tún mọ àwọn tó jù báyìí lọ láwọn masail ṣùgbọ́n tọ́ka wa tá a fi rí ìyọ̀nù ọlọ́run láti sọ yẹn àwọn iṣu mi táwọn àfáàfáà tán fi mọ̀ ara wọn nígbà bá dénú tíà òun nìyẹn ìta alẹ́ aṣọ ìta rò pé gbogbo ara àfilẹ̀ ọlọ́run àwa náà bí a bá ti ṣe àṣìṣọ́ o àlàníyàn mi ìdù torí tiwọ́ ọlọ́run lọ má jẹ́ òye àníyàn wa padà o wàá járí ọ̀nà rẹ̀ láyé àtijọ́ islam ọlọ́run máa gbéga iná adébọ̀ ọlọ́run bá ní parẹ́ o sunan nabi ọlọ́run jẹ́ ashadu an la ilaha illa anti astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh taqabbalallahu minna wa minkum.